Exercise 2, columns 1 and 2. Mojasu, su. Òun. Àwa. A jẹ ajako. Ẹ̀kọ. àwọn wọ́n jẹ̀kọ ẹja wọ́n jẹja èmi mo jẹja ẹ̀kọ mo jẹ̀kọ. iṣu mojashu. Columns 2 and 3. Mojashu. Mojaishu. Ojashu. Ojaishu. Ajashu. haja iṣu ajẹ̀kọ ajẹ ẹ̀kọ wọ́n jẹ̀kọ wọ́n jẹ ẹ̀kọ wọ́n jẹja wọ́n jẹ ẹja.